bákan náà ni pé lórí tiktok ẹ lọ́ọ́ wo bàbá gbàgede ìmọ̀ àwa ń bẹ̀ bìbà ẹ máa bá wa tẹ̀lé wa ní gbogbo àwọn ọ̀kànnì tá a sọ yìí àgbẹ̀yìn lórí instagram náà o gbàgede ìmọ̀ underscore twenty two èyíkéyìí tẹ́yìn bá ti ń wò wá ń bẹ̀ ẹ ṣáà máa bá wa buwọ́ lu fọ́lò bẹ̀ lórí youtube ẹ subscribe fún wa kẹ́ tẹ̀lé wa ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jájọ jẹ̀gbádùn ètò ọ̀rọ̀ tó lọ tòní <laughs> nǹkan kan ọ̀rọ̀ ó délẹ̀ bọ́rọ̀ bá sì délé a máa fọyán ga ni ẹ wàá gbọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ máa jẹ́ o bẹ́ẹ̀ bá nà ní pàpà àtàbára ilé tàbára oko ẹ kúlé báyìí là ń kó nílé ẹ káàbọ̀ là ń kébù ọ̀nà ẹni tí ò kí ni ikú ilé yorùbá sọ pé ó pòfo ẹ káàbọ̀ ẹ kúlé nínú ilé yìí o mo tó dé báyìí lálejò èmi bàbá gbàgede ìmọ̀ aláwòye adébáṣà àbúrò ọmọ bàbá tíṣà ńlá bẹ́kúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede mọ̀ èmi náà ni orí ìkànnì BGI TV náà là, wà tá à ń dábí ẹnu tá à ń rọ̀ bí òwe ẹ̀yà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ẹ̀jẹ́ àtúnjọ jẹ̀gbádùn ìrìn àjò tá a jọ fẹ́ rìn lónìí yorùbá sọ pé oníyeye nímògùn ta ìṣẹ̀ ló pọ̀ ó lè rí bẹ́ẹ̀ ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ mi ò lè sọ àmọ́ ṣe rọ́rọ̀ tá a fẹ́ sọ lónìí Hmm. mo sọ lánàá wípé mo ṣàkún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí Yorùbá mo mọ̀ lámọ̀dájú dénúdénú wípé ó lọ́wọ́ onílé nú níṣẹ́ làwọn amọ̀ta lónílé yẹn ṣe é gbàgbé nígbà táwọn DSS ń bọ̀ ní ilé Sunday Igboho wọ́n ní wọ́n fetí gbọ́ táwọn kan ń pọ̀fọ̀ báyìí nínú ọmọ Yorùbá that is to say ọmọ Yorùbá ló lead àwọn DSS lọ sílé Sunday Igboho wọ́n mọ̀ kó lágbára wọ́n mọ̀ pé ilé alágbára làwọn lọ bẹ̀tà àwọn Yorùbá tí wọ́n lead wọn yẹn alágbára làwọn náà. Hmm. wọ́n ṣe débi wípé wọ́n tún sọ fáwọn DSS pé ẹ padà lọ gbé àwọn ológbò kan tẹ́ bá rí bẹ́ẹ̀ torí pé a máa di ológbò. eléyìí fi yé wa pé àwa Yorùbá fúnra lára lára lára wa ejò ni wá o àṣẹ lù lẹ́nu nù eléyìí fi yé wa pé nínú ọmọ Yorùbá alábòsí alábòpá alábòmọ̀rú wà nù wọn eléyìí fi yé wa pé nínú ọmọ Yorùbá ẹni tó jọ dàlẹ̀ ó wà ń bẹ̀ mo wá sọ lánàá pé kò pọ́síbù káwọn Fúlàní ìmọ̀ tìfutẹ̀dọ́nú gbogbo àwọn ibi tó ti lọ pírètì yìí mo ló máa nídìí ẹ̀yin tẹ́ bá wo fídíò àná mo sọ pé àlejò tó wọ̀lú tó nawọ́ sí sàárè àfọ́jú mo ló lọ́wọ́ onílé nú ni ẹ rí pé lówelówe làlúlò gidigbo ni mo fi wọlé yìí ẹ ó nídìí. <laughs> wọ́n ń pe bàbá àgbàlagbà kan nípa olówó fẹlá bàbá yìí jẹ́ lára àwọn tó jẹ́ ní pàtàkì nílùú tí wọ́n mọ̀ ní ẹjẹ́ ń wo ìlú tó jẹ́ o ẹjẹ́ ń wo ìlú tó jẹ́ mi ò fẹ́ sọ tójú mi ò tó mi ò fẹ́ sọ tójú mi ò tó. Mm. Hmm. mò ń bọ̀ o wọ́n ní nílùú ìjọwá èkìtì ìjọwá èkìtì igbó ìgbàrá odò ìgbàrá odò nílùú ìgbàrá odò yìí wọ́n mọ̀pa olówó fẹlá púpọ̀ wọ́n dẹ̀ ní bàbá yìí níwà tó dáa ló níwà tó dáa àmọ́ <laughs> ẹ jẹ́ n kọ́kọ́ ṣe báyẹn má ti jẹ́ lọ ọ̀dọ̀ ọba olówó fẹlá ààyè yín nísìn àwọn ọba tí wọ́n pa yìí bẹ́ẹ̀ bá wò ó ẹ pọ́dọ̀ ọba ní fúlàní ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta victim of circumstances ni wọ́n o wọ́n dẹ̀ ju wọn lẹ̀ Hmm, n tó ṣẹlẹ̀ gan wá rèé àṣírí n tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń pa àwọn ọba àṣírí ẹ̀ ti tú báṣírí yóò bá tètè tú ni àwọn ọba tí ìbá kú ìbá sì pọ̀ ìdí rèé ẹ̀jẹ̀ ń jáyé sí i àṣé gbogbo báwa ti ṣe ń pariwo níbí tá à sọ pé àwọn ọba wa ò bá wa dá sí i aṣọ ti àwọn baba náà lójú àwọn náà ń gbọ́ bá a ti ṣe ń pariwo àwọn baba náà rí wa ìyẹn àwọn lọ́balọ́ba wọn ò broadcast ẹ̀ ṣùgbọ́n láàrin ara wọn ń bẹ̀ láàrin àwọn ọba àtìjòyè wọ́n ṣe meeting wọ́n wá dá ẹgbẹ́ kan sílẹ̀ láàrin ara wọn lélẹ̀ tó jẹ́ pé wọ́n yan kọ́mítì security committee láàrin àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá security committee yìí ọba ìkóró ìkòró èkìtì ní kwara being a retired force man being a retired general nínú army bàbá yìí ni wọ́n fi ṣe chairman àwọn committee yẹn ọba aláké tó wà ń bẹ̀ sìn retired sójà lòun náà mi ò mọ̀ bóyá wọ́n fa àwọn náà sí kọ́mítì yẹn àmọ́ ṣíàmánu kọmitì yẹn o ní ọba ìkóró yìí èyí tí wọ́n pamọ́ ààfin nínú àwọn kọmitì yẹn àwọn ọba méjì tí wọ́n pa tí kẹta sá lọ́nu wọn yẹn àwọn ọba méjèèjì tẹ̀ ń wò yìí wọ́n wà nínú kọmitì yẹn ìkẹta wọn ni tọ́jọ wà nínú kọmitì tí ẹ bá wo ó a lè ṣóòkù wọn kálá lè ṣóòkù wọn níbi tán ti ń gbé wọn ni ẹ̀ẹ́rì páṣọ kan náà ló wà lọ́rùn àwọn ọba yìí gbogbo àwọn kọmitì yẹn pátá ni wọ́n dá aṣọ aṣọ yẹn ni wọ́n wọ̀ lọ sí Kogi state tí wọ́n lọ fi ṣe mítìn mítìn àwọn kọmitì yẹn làwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti ń bọ̀ níjọ náà mo rò pé yé wa gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n dá kọmitì yẹn sílẹ̀ ni wọ́n fi ọba kábíyèsí oníkòró yẹn ni wọ́n fi ṣe chairman wọn being a retired military man oníkòró yẹn náà wà ní meeting yẹn ní Kogi State ìgbà tí wọ́n ń bọ̀ nínú ọmọ Yorùbá tó jẹ́ pé òun ni ṣé a máa nu àwọn tí wọ́n ń fún àwọn Fúlàní lọ́wọ́ tí wọ́n ń lo àwọn Fúlàní tínú ẹni yẹn ò dùn sí gbèsè táwọn ọba yẹn ń gbé torí pé ó mọ̀ pé iṣẹ́ díjí èèyàn gbé táwọn fi ń pawó máa stop ẹni yẹn ló gbé àwọn fúlàní yẹn dìde mo ń sọ kinní kan lánàá pé ẹni tó jẹ́wọ́ nínú àwọn fúlàní tí wọ́n gbé tó jẹ́wọ́ wípé òun ò sínú wọn wípé darandaran lòun ọ̀rẹ́ òun làwọn tó ṣiṣẹ́ wọ́n wá bóun níbi tóun ti ń daran wọ́n ní kí òun tẹ̀ láwọn káwọn lọ sàbálẹ̀ dé àwọn fúlàní àwọn ọba tó ń bọ̀ àwọn fúlàní yẹn ní fọ́n knowledge báwọn ọba yẹn máa gba ibẹ̀ yẹn kọjá àwọn fúlàní yẹn wà wíẹ̀ báwọn ọba yẹn lọ sí kogi ẹni ń fún wọn lọ́wọ́ ti fún wọn lọ́wọ́ bẹ́ẹ̀ nínú ọmọ yorùbá tán jọ ń gbé rí à. kódà lára àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn pàápàá ọmọọṣẹ́ pa olówó fẹlá wà nínú àwọn tó ń ṣiṣẹ́ yẹn tí wọ́n pa àwọn ba èmi ò mọ reason táwọn tí wọ́n fi fọ́tò yìí lẹ̀ bá a tún fọ́tò yẹn ṣó padà arákùnrin yẹn rèé òun gangan ni ó kapa olówó fẹlá ọmọọṣẹ́ bàbá olówó fẹlá dẹ̀ ni òun gangan ló sọ pé pa olówó fẹlá gan ni bá àṣàlẹ̀ àwọn ọmọ yìí àti mímọ̀ mo sọ lẹ́ẹ̀kan pé orí yeye nímọ̀gùn ta ìṣẹ̀ ló pọ̀ torí ẹnìkan pè mí wọlé láti amẹ́ríkà lánàá ẹni yẹn sọ pé ah pa olówó Fẹlá tóun mọ̀ ṣé bàbá yẹn lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣá wípé ọmọọṣẹ́ ẹ̀ tí wọ́n gbé wọ́n bá fóònù wọ́n bá nọ́mbà bàbá yẹn lórí fóònù ẹ̀ ni wọ́n ṣe lọ gbé bàbá yẹn ṣé n tó pamọ́ ojú ọlọ́run ló tó ṣùgbọ́n ọmọ yẹn ka bàbá yẹn débi wípé kódà wọ́n ti arrest bàbá yẹn báyìí báyìí báyìí òun lẹ̀ ń wò yìí gbà tán arrest yẹn kódà wọ́n kó akọ́fù sí bàbá lọ́wọ́ pàápàá ṣùgbọ́n tó pè mí wọlé lánàá jẹ́ kí n mọ̀ pé òun ṣe investigation lórí ọ̀rọ̀ yẹn wípé wọn ò ti bàbá mọ́ sẹ́ẹ̀lì pé bàbá wà ní house arrest níbi kan tán fi sí ni wọ́n dẹ̀ bá investigation lọ àmọ́ n tó dá èmi lójú ni wípé lódodo lódodo ni wọ́n mú páàsì àwọn ọba wa lẹ̀ pàápàá jùlọ àwọn security committee àwọn tó ń fọ́ọ̀mù ẹ̀ wọ́n mú páàsì wọn lẹ̀ pé kán yanjú wọn kọ̀ọ̀kan ni kí wọ́n bá má lè rí sí ọ̀rọ̀ ààbò nílẹ̀ Yorùbá káwọn lè máa rí mílíọ̀n mílíọ̀n tí wọ́n ń rí nídìí ẹ̀ kán lè máa rí gbà. ṣẹ́ríbi tọ́rọ̀ Yorùbá ti wọ́ wá àwọn tó ń fún wọn lọ́wọ́ Yorùbá ẹgbẹ́ wa ni wọ́n. so àwa tá a jẹ́ Yorùbá fúnra wa náà àwa náà ṣe ń nù lẹ́nu nu àwa pàápàá bí ẹni pàkúrọ̀ à ń pariwo sì pa fẹ́ gba yorùbá nation ẹjọ́ àwọn kan dàlú rẹ̀ sí àwa yorùbá ń kọ́ ṣáàyọ̀ wọn kúrò ká tó lọ kọ́ńtì wa àbá àjọ débẹ̀ náà ni bàbá wa jọ débẹ̀ ṣé wọn ò ní tún jẹ́ kọ̀ǹdánù rẹ̀ sí ṣáwọn kọ́ ni wọ́n máa máa lọ tú àṣírí ilẹ̀ yorùbá fáwọn ọ̀tá ṣáwọn ẹni ìkọ́ ló tún máa máa gbẹ̀yìn lọ bẹbọ jẹ́ ṣáwọn kan ni wọ́n máa máa gbẹ̀yìn lọ kọ́ta wọlé bíi kéèyàn kọ́lé kó tilẹ̀kùn kọ́kàn ẹ̀ ti balẹ̀ kó wá ku ẹnìkan nu ilé yẹn tó jẹ́ agbódegbà fáwọn tí wọ́n máa wá ba tiwa jẹ́ nu ilé kó wá dóhùn ní òlò yọlẹ̀ kò sí ilẹ̀ fún wọn káwọn yẹn máa fi wọlé lọ́fẹ̀ẹ́ àfi ká mójútó àwọn eré àyẹn etí mi fi lè fi gbogbo ẹnu sọ pé paolówó fẹlá wà ń bẹ òní sísọ tẹnìyẹn sọ fún mi pé bàbá yẹn òun ti mọ ti pẹ́ gan-an dàpọ̀ ní láti gbà tóun ti wà secondary school àbí nǹkan kan pé bàbá yẹn òun ṣerú èèyàn bẹ́ẹ̀ kò wá yé mi mi ò mọ̀ o àmọ́ ń kárí mi pé lódodo lódodo wọ́n arrest bàbá yẹn kó wà nù wọn wọ́n dẹ̀ lọ́mọkùnrin yẹn kà mọ́ pé òun ní bá àwọn ọmọkùnrin ni wọ́n sọ pé ó ń fún àwọn fúlàní yẹn lọ́wọ́ wọ́n ní bàbá yẹn ló ń gbé kọ́ńtrátì yẹn fáwọn owó tó ń rí bẹ́ẹ̀ náà ló fi ṣe business I wouldn't know how far true it is it is an alleged according to ntimomo meet olówó fẹlá the kidnappers chairman ntọ́lọ́pàá kọ̀ọ̀rẹ́ o. Olówófẹlá Octogenarians is based in Igbo in Igbaraodo, Ekiti State, with a chain of businesses, business enterprises cutting across the state, including a sawmill in Irele. Bẹ́ẹ̀ ni, tọ́lẹ́ tó pè mí lánàá, ó ní bàbá yẹn ní sawmill sí Irele. The axis where the nefarious activities of the, of the abductors is most pronounced wọ́n dẹ̀ wá sọ pé èkìtì yẹn gan-an làwọn fúlàní yẹn wá ti strike jù níbi tí lérí àbí tí bàbá yẹn tó ní sọ́mìlì sí he was arrested by a, a combined team of security operators of a security apparatus from Kwara State who stormed ìjọwá èkìtì in àjọní local council development area and dispatched a team of effect to effect his arrest from his Igbaraodo abode. It was joy mixed with shock when Olowofela was brought to Ijowa by the detached team in cuffs as villagers expressed surprise that he could be linked with the dreaded activities that have formed the nightmare of the people over time. It was gathered that Olofela and his gang are responsible for the recent killings of the Elesu of Esun Ekiti, Oba David Babatunde Ogunsaki, the Olumojo of Oluimojo of Imojo Ekiti, Oba Samuel Olatunde Olushola, and the and the Olukoro of Ikoro, Ikoro Kwara State, Oba Olusegun Aremoko. Fresh facts have emerged that the killers of the Olukoro of Ikoro in the Ekiti local government area of Kwara State, Oba Olusegun Aremoko, perfected the murder plot in a pub popularly called beer parlour in the town. ẹ tún wá tún gbọ́ mí sí i the leader of kidnap syndicate terrorizing ekiti kogi and kwara state wọ́n pa olówófẹlá has been arrested his arrest his arrest came after the apprehension of ẹ máa gbọ́ his arrest came after the apprehension of one baboga Alaji, one of the suspected kidnappers responsible for the killing of the two ekiti traditional rulers recently ìyẹn lọmọọṣẹ́ bàbá yẹn òun gan náà bóyá ní òjẹ́ fúlàní ni torí pé orúkọ yìí orúkọ fúlàní ni baboga alhaji olówófẹ́lá an octogenarian is based in ìgbàrá odò ìgbàrá odò Ekiti state with a chain of businesses business enterprises cutting across the state including a sawmill bá a ṣe kà yẹn bẹ́ẹ̀ bó ṣe lọ nìyẹn àti kà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní it was gathered that Olofela and his gang are responsible for the recent killings of the Elesun. Now the truth of Fulani invasion is being exposed. A lizard cannot enter a war unless there is an opening. Those seeking to capture Nigeria by corrupting and compromising the local local people will be disgraced along with their puppets another fashion ètò ọlọ́pàá gangan kọ síta òtún la tún fẹ́ kà yìí so gbogbo ohun tó ní kálukú ń sọ ó ń nọwọ́ sí pa olówó fẹlá bàbógà tí wọ́n mú ló dárúkọ ọ̀gá ẹ̀ wípé òun gangan ó ní ṣíàmánù àwọn ó dùn mí gan píkṣọ yìí tí wọ́n lọ blọ mi mọ reason táwọn security fi blọ àwọn tó bá mú ẹgbẹ́ wọn síta káyé rojú wọn káyé lè mọ̀ wọ́n pé criminal ni wọ́n yes they have not been proved to be a criminal by the court of law but they are suspect àwọn suspect kan wà tó jẹ́ pé suspect náà ló fi máa pè wọ́n àmọ́ ẹ mọ̀ pé confam ni wọ́n torí pé ẹ mú wọn mọ́ sin of the crime ni mi rò pé ó yẹ kí wọ́n ní ẹ̀tọ́ kọ̀ọ̀kan lábẹ́ òfin tó yẹ kán enjoyment kan tún sì wà tó yẹ kán enjoy kò sí fundamental human rights wọn kọ̀ọ̀kan tó violate by showing their face because they were caught at the scene of the crime solu àwọn yẹn ò ṣe suspect mọ́ they are real confirmed criminals tó bí blọ ojú wọn ò lè pay ẹ ṣe àwọn aráàlú lóore nípa bí blọ ojú wọn ó yẹ kẹ́ ẹ ṣí ojú wọn fún wa kárí wọn kodoro báyìí ni kọ́kàn wa lè balẹ̀ pé ọwọ́ ti tó àwọn tá à ń wá lánàá mò ń sọ fún wa wípé nẹ́tíwọ̀kì yẹn ò tí ì òkun tó bá òkun máa kà fún wa mò ń sọ lánàá pé kò pọ́síbù káwọn ará bíi mọ gbogbo in and out àwọn ọba yìí láì ṣe wípé wọn ó lọ́wọ́ onílé tó fún wọn lọ́wọ́ nínú ẹ wo àwọn tí wọ́n mú làbújá lánàá tá a display wọ́n sọ pé wọ́n máa wá síbi wọ́n á ṣe pípa ọ̀fẹ́ àwọn obìnrin wọn àwọn obìnrin tí wọ́n jẹ́ surveillance tí wọ́n lọ fún wọn lọ́wọ́ tó ń survey gbogbo àwọn tó bá lówó ẹ̀wọ́n lè máa rí wọn máa ṣe pípọ́n àwọn ara nǹkan whereas wọ́n fojú wolẹ̀ ní ta ló lè gbé ta ló lówó lọ́wọ́ ta ni mílíọ̀níà tí wọ́n máa gbé. ọmọ Yorùbá tí wọ́n mú yìí tó bá jẹ́ pé lóòótọ́ nípa olówó fẹ́ láyẹn mọ̀ nípa ẹ̀ at his age kí ni ká pè é the man is over eighty years kí ni ká ti wá pè pẹ̀lú bàbá yìí ìyẹn tó bá dóòtọ́ mo tó ń fi kún pé tó bá dóòtọ́ toró ó ó ó wà very difficult fẹ́mi náà láti gbàgbọ́ pé irú bàbá yìí ní èjì yẹn ọdún mélòó ló kù kí bàbá yìí lò láyé tírú ẹ̀ máa ma wá ṣerú nǹkan yẹn ó lè jẹ́ torí pé wọ́n mọ́ ọmọ ọṣẹ́ mọ́ lọ́mọṣẹ́ wò tó ń ba ròpù ọ̀gá òun mọ́ bóyá àbí báwo àbí bóyá torí pé wọ́n dẹ̀ bá fóònù nọ́mbà bàbá lọ́wọ́ ẹ̀ I don't even know kò yé mi. Police confirms release of kidnap Kwara queen arrest octogenarian kidnap Kimpe. The Nigeria Police Force Kwara State Command mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe arrest àwọn arábíyẹn tó ṣe fẹ́ ka eléyìí toró léyìí full wọ́n ṣàlàyé gbogbo báwọn ṣe arrest àwọn ẹni yẹn ọlọ́run ló wá ní kán rí àwọn ẹni yẹn arrest tí wọn bá rí wọn arrest tó jẹ́ kọ́kàn gba ìyàwó ọba kúrò lọ́wọ́ wọn táwọn yẹn wá sá lọ àṣírí tó ń tú yóò ní tú wípé yorùbá mọ̀ pa bí fúlàní ṣe ń jí wa gbé nílẹ̀ yorùbá àṣírí yóò ní tú bẹ́ẹ̀ èmi mọ̀ lámọ̀ dájú wa láì mi ò dá ọ̀tún ẹ̀ wípé yorùbá mọ̀ pa ẹ̀ ó dá mi lójú gbangba tàdá pé yorùbá ló ń ṣiṣẹ́ yẹn yorùbá mọ̀ ń pa bó ṣe ń ṣe mo mọ̀ mo lọ́ni mo yẹn fi confidence ọ̀lànà pé àlejò tó wọ̀lú tó nawọ́ sí sàrí àfọ́jú nígbà wo làwa yorùbá fẹ́ fi gbogbo wàkíwà yìí lẹ̀ lọ́jọ́ wo la fẹ́ change lọ́jọ́ wo lórí wa fẹ́ pé ká máa tún rẹ́ni gbẹ̀yìn bọ̀bọ̀ jẹ́nu yorùbá tó ṣe é gbọ́ tó dáa ṣó dáa tó ṣe gbọ́ nípa rí àwọn ọmọ Yorùbá tó ń ṣe irú iṣẹ́ yìí lẹ́yìn mo sọ fún gbòǹdọ́ ní àná ó kù bíi ọ̀sẹ̀ méjì tí wọ́n máa wá sílé gbòó àwọn kan láwọn kúrò ní Nàìjíríà mi ẹ̀yin tẹ́ ń bá mi lọ́ngbà rántí tó bá pé màá sọ̀rọ̀ débẹ̀ ni mbà ní lọ gbé fídíò yẹn wá ní two thousand one kí n plé ẹ̀kẹ́ gbọ́n tí gbà wọ́n déédéé ni wọ́n láwọn àwọn ti resign àwọn ti kúrò nàìjíríà mi yorùbá nation dẹ̀ làwọn fẹ́ yorùbá àwọn fẹ́ kí kí ní ilẹ̀ yorùbá kó tètè gbàjọba kínní kan kínní kan wọ́n wá wá wọ́n ní káwọn fẹ́ máa gbọ́dọ̀ gbòó ẹ̀yin tẹ́ ń bá mi lọ nígbà yẹn o ó yẹ kẹ́ ẹ̀ rántí èmi kí ní ìbọ́sítà mo ń pariwo nígbà yẹn pé Ìgbòho wẹ̀yẹ́ wò look at your surroundings ẹ ti gbẹ́ ìtòsílé o ṣé mọ̀ pé Ìgbòho jẹ́ èèyàn kan tó jẹ́ pé bí ìmọ̀ ọmọ nísìnyí o àmọ́ nígbà yẹn inú Ìgbòho mà dá o Ìgbòho kì ó lọ́jọ́ kan rọ àwọn ọmọ lábẹ́ bridge tó ń mugbó àwọn kéékèèké Ìgbòho dẹ̀ kó gbogbo wọn they are all Muslim ọmọ mùsùlùmí gbogbo wọn Ìgbòho dẹ̀ kó wọn ó dẹ̀ tọ́jú wọn ní látẹ̀nulẹ̀ ti dọmọ mi ẹ ti dọmọ mi ẹ má wọrí ó dẹ̀ kó àwọn ọmọ yẹn ó dẹ̀ fi wọ́n sílé kéwú ó fi wọ́n sílé ìwé ó tó wá sọ fún wọn pé ọmọ lọ lé kéwú àwọn yẹn láwọn á máa lọ ó dẹ̀ fi wọ́n sílé ìwé i am too sure pé dọ̀là máa sponsor ó sì sanwó iléèwé àwọn ọmọ yẹn níbi tí inú ẹ̀ dáadé àwọn ẹni ìwíwá tó wá tó wá bá pé àwọn tí kò ní àmì inú ẹ̀ ti dùn póun ti rá ọmọ ìyá òun mo dẹ̀ ń sọ gbà yẹn mò ń pariwo gbà yẹn pé Ìgbòho wẹ̀ yẹn wò má gba àwọn ẹni sílé jẹ́ kí wọ́n lọ rẹ́ǹtì ilé síta wọ́n gbà ó gbà wọ́n sílé bóyá ló ọ̀sẹ̀ méjì lọ làwọn DSS wálé ẹ̀ wọ́n ti fún wọn ní dátà gbogbo onúlé yẹn látòkè I am too sure níjọ́ yẹn mo pariwo gbà tí wọ́n lọ destroy ilé yẹn mo lé in-house lẹ́ni tó ṣiṣẹ́ yẹn irú ẹ̀ náà ni wọ́n ṣe fáwọn ọba yìí in house lẹni tó ló mú pàṣẹ àwọn ọba yẹn sílẹ̀ gbogbo àwọn ọba yẹn ni wọ́n ná list gbogbo àwọn tó wà nù ẹ̀sìn security committee yẹn òun náà fẹ́ máa mú kó lọ́nà níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan ní ọjọ́ tí wọ́n dé sí ìkòrò èkìtì wọ́n ní wọ́n dé lọ́sàn-án wọ́n rí àwọn tó ṣiṣẹ́ yẹn nílé ọtí wọ́n ráwọn tó ṣẹ́ ẹ̀ nílé ọtí ibẹ̀ ni wọ́n kọ́kọ́ gbà ẹjẹ́ máa ka kínní lọ ẹ gbọ́ gbogbo ẹ̀nú ẹ̀ àwọn ẹni ìṣàlàyé fúlì nígbà tó ta lẹ́nu wọn kọjá sáàfin ọba kódà wọn náà béèrè àfin ọba lọ́wọ́ àwọn tó rọtí definitely wọn ò mọ ibẹ̀ ṣùgbọ́n fún wọn ní dátà gbogbo bọ́n ṣe máa rìn bàbá tó awóṣímọ́ lórí rè mi ò gbọ́dọ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ i don't trust anybody èmi kò trust ara mi kábà pé máa trust èèyàn àmọ́ tó bá lọ jẹ́rú bàbá yìí mọ̀ bẹ́ẹ̀ nípa ẹ̀ lóòótọ́ á jẹ́ nǹkan tí ń ṣe ilẹ̀ yorùbá o kí ni ká ti gbọ́ mélòó ló kù fúru bàbá yìí láti lò láyé ẹ jẹ́ ká sọ pé pátápátá at the age of bóyá pátápátá thirty years ẹ èlé èlò wa náà ń gbà hundred million gbà mélòó náà máa fi ná tán. torí pé tí nígbọ́n yẹn ti jókòó wọ́n ti wọ́n ti wọ́n ti wá solutions báwo ni gbogbo ìjiyàn gbèsè máa stop the next thing is for you people to kill them. àwa kẹrin wà ń bí àpariwo páwọn ọba ọba wa dá sí i àṣẹ wọ́n ń ṣiṣẹ́ yẹn lábẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti ń ríra wọn lábẹ́lẹ̀ wọ́n ti ń ṣe mítìn yẹn lábẹ́lẹ̀. kódà wọ́n mọ̀ pé wọ́n lọ mítìn yẹn wọ́n dènà dè wọ́n ni wọ́n ambush dè wọ́n ni. tó bá lọ jẹ́ pé lóòótọ́ ni irú bàbá yìí wà bẹ́ẹ̀ tó jẹ́ òun gangan ló fún wọn lọ́wọ́ alọ́ ẹ̀ lárí o lágbára ọlọ́run àníràbọ̀ ẹ̀ bọ̀ tí bàbá yìí ò bá mọ̀ nípa ẹ̀ ní agbára ọlọ́run adéláyọ̀ wà bá wa padà àdúrà mi sọ́lọ́run nìyẹn ó sì difficult fèmí náà láti nígbàgbọ́ pé irú bàbá báyìí lè ṣe é ṣùgbọ́n ọlọ́pàá ogun ní ṣinimú èpè kì í ṣinijà ẹ ẹ jẹ́ káwọn ọlọ́pàá ṣe wọn káwò wọ́n ní Dáre Akọgun ló kọ ilé yìí nínú radio station kan nílọrin the Nigeria Police Force Kwara State Command has officially confirmed the release of the kidnapped wife of the Olukoro of Koro in Ekiti local government of Kwara State late Oba Olusegun Aremu Cole gruesomely murdered in his Palace on 1st of February 2024 by the abductors of the Queen. According to Poli Pop uh, Police Public Relations Officer PPRO DSP Ejire Adeyemi Tohun, the Queen and one other person were released in the late hours of Monday. According to her, Emma Gbowo, in the course of investigation, the Inspector General of Police Kayode Egbetokun approved the deployment of a police chopper for area surveillance to to help comb the forest road boundary between Kwara and Ekiti state. A joint operation comprising the police military, DSS vigilante, and hunters who tirelessly combed the forest yielded positive results. This operation led to the successful rescue of the wife to the late monarch and on the other on the uh, uh one other at about twenty dot thirty hours twenty-two dot thirty hours of five to twenty twenty-four the rescue kidnap victims have been reunited with their families held hale and ati the operation also led to the arrest yes ibi tí mo ti fẹ́ máa gbọ́ dáadáa rè the operation led to the arrest of thirteen male suspects who are presently in custody undergoing rigorous interrogation with a view towards aiding the arrest of members of the gang at large, she added. Reports indicate that one Pa Olowofela, a leader of the kingpin syndicate terrorizing Ekiti Kogi and Kwara State, were among the arrested suspects. The report indicates that one Pa Olowofela, a leader, hmm, Paolo Fela arrest follows the arrest of one Bobaga Alaji the same thing eléyìí náà sọ suspected of being involved in the killing of two Ekiti traditional rulers recently further investigation revealed that Olowo and his gang were responsible for the recent killings of Elesun of Esun Ekiti Ọba David Babatunde Ogunsaki Olumojo of Imojo Ekiti ọba samuel ọlátúndé Olusola, and olúkòrò of ìkòrò ìkòrò kwara state ọba Olusegun arẹ̀mukò Olowo Fela, and octogenarian is based in Igbara ìgbàrá odò ekiti state with a chain of business enterprise enterprises across the state including the sawmill in irele where the nefarious activities of the abductors are most pronounced. his arrest was made possible by a combined team of security apparatus from Kwara State who stormed Ijowa Ekiti in Ajoni local government a eh, local development area local council development area this morning and dispatched a team to effect his arrest from his Odo abode. nígbà tí wọ́n mú àwọn arábí yẹn tán ni wọ́n tún lé kan bàbá ni wọ́n bá a bá sọ pé rọ ni bó bá jó òótọ́ mo ṣàmọ̀ pé gbogbo àwọn tọ́jọ́ ṣiṣẹ́ yẹn wọn ò lè plan papọ̀ lẹ́ẹ̀kan náà against bàbá yẹn tí ogun bá ti ń dárúkọ pé bàbá báyìí ni bàbá báyìí ni bàbá it means pé bàbá yẹn mọ̀ ń pa ẹ̀ kò dẹ̀ sí reason tí bàbá yẹn lè fi ṣe bẹ́ẹ̀ ju pé ah, business ni wọ́n ti fẹ́ dá dúró yìí business náà ti fẹ́ stop yìí nígbà tẹ́yìn ọba yìí ti ń ṣe meeting tẹ bá lọ ṣètò lórí pé kán máa rí àwọn fúlàní arrest business tí wọ́n dúró nìyẹn ṣó rọrùn ni kán jiyàn gbé kán gba hundred million wọ́n bá gba bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni mẹ́wàá lọ́dún ó ti tó hundred million mẹ́wàá èlò nìyẹn one billion naira hundred million mẹ́wàá that's one billion naira just like that. Eh? just like that àìmọye àìmọye àìmọye àìmọye tán dẹ̀ ń kó ẹ wòye three seater ẹ̀ bọ́ọ̀sì luxurious bus tí wọ́n kó mẹ́ta rú ẹ̀ ni wọ́n kó lọ́nà Kogi níjẹta oníjẹta yìí hundred hundred million náà béèrè lọ́wọ́ ẹbí kọ̀ọ̀kan lórí ẹnì kọ̀ọ̀kan wọn ẹni máa kún abẹ́ni èrò ló máa kúnnu ètò máa kúnnu luxurious bus àwọn mọ́tò tó máa dàbí aeroplane mọ́tò ńláńlá yẹn ó kéré tó èèyàn thirty ẹja lé èèyàn twenty ló máa kún un kọ́ wá gbọ́ dẹ́dọ́dẹ́dọ́dẹ́ mílíọ̀n lórí èèyàn twenty èló lẹ pé times three irú ẹ̀ ó jẹ́ èèyàn sixty that is why tó fi jẹ́ pé àwọn tó ń gbé wọ́n lẹ́yìn ilẹ̀ Yorùbá tí wọ́n fi fẹ́ kíkí níyẹn stop tá a bá wá lọ padà bá gbàlagbà ń bẹ̀ báwo lè bá ti ṣe rí àwọn ọmọ yorùbá lọ èmi ti ń sọ tipẹ́ náà tẹ́lẹ̀ mo mọ̀ ó dá mi lójú gbagba pé yorùbá mọ̀ ń pa ẹ̀ mo mọ̀ pé yorùbá mọ̀ ń pa ẹ̀ ẹ jẹ́ tún dá yín sí kan lánàá la fi síta wípé ní ọ̀yọ́ state o gọ́fúnà sọ pé kí wọ́n wá gbogbo àwọn kírímìnà yẹn jáde tá a kà jáde eh, kí náà ń pè àwọn minors àwọn fúlàní tó di land grabbers àti àwọn bandits gbogbo wọn ni gọ́fúnà pàṣẹ lẹ́nìí sì mò ń gbọ́ mo sì ń gbọ́ rúmọ̀ yẹn ni mi ò kò tí ì dá sí mi lójú information tí mi ìbá dẹ̀ ní tí ò dá sí mi lójú i will never bring it to you láéláé so mi ò tí ì mi ò tí ì rí true value ṣùgbọ́n mò ń gbọ́ fìrìfìrì pé àwọn àgbààgbà Ọ̀yọ́ state ti ń kóra wọn jọ lọ bá gọ́fúnà pé kó change my idea torí pé àwọn làwọn rí jẹ́ndì máìnì mo ti ń gbọ́ fìrìfìrì mi ìmọ̀ bóyá òótọ́ ni bóyá rọ́ ni torí ẹ̀mí ṣe fẹ́ tí ìṣiṣẹ́ lé lórí but I am hearing it from the underground da àwọn tí ń lọ kó sí gọ́fúnà lẹ́nu pé má tra yẹ o ibi tá a ti ń jẹ nìyẹn o má stop máìnì o kẹ́lẹ̀ mọ̀ pé nǹkan ń ṣe àwa Yorùbá kẹ́lẹ̀ mọ̀ pé àwa Yorùbá fúnra lára lára lára lára wa gan-an a kàn ń pariwo pa àfẹ́ lọ ni ṣáà ti ṣe tán àwọn gọ̀ǹdanú ìrẹsì tó wà nínú wa báwo la ṣe fẹ́ fìtì wọn out ókè tá a bá sọ pé tá a bá délẹ̀ yorùbá ẹ tá a bá ti gba kọ́ńtì wa a fìtì wọn out ẹ mọ̀ bóyá àwọn gan ló máa jábẹ́nu gan láti gba yorùbá land tá a bá débẹ̀ tán tá a nílé sọ̀rọ̀ mọ́ láàrin wọn gbogbo àwọn ọ̀wà yìí àfi káwa gan kọ́kọ́ fìṣì ẹ̀ ọ̀tù láàrin ara wa ká kọ́kọ́ yọ ikàn dákú ònú rẹ̀ sí náà ọmọ Yorùbá nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ nígbà tí mo gbọ́ convention máa yẹn ẹni tí wọ́n mú tó sọ pé wọ́n wá kó òun ni pé kóun náà wá jọyìn wọn mo jókòó mo ru ọ̀rọ̀ yẹn dáadáa pé definitely àwọn kan wà tí wọ́n fẹ́ lọ dènà de àwọn ọba yẹn nọ́mà kò wà coincident pípa àwọn ọba yẹn ò wà coincident rárá àwọn fúlàní yẹn ní fọ́nọlẹ́jì wípé àwọn ọba yẹn bọ̀ máa gbàbẹ̀ yẹn kọjá àwọn lọ hibernate dè wọ́n ni. ẹ wọ́n mọ̀ọ́mọ̀ lọ lé wọ́n mọ̀ọ́mọ̀ lọ lé kíní lẹ́fdè wọn wọ́n mọ̀ pé wọ́n ń bọ̀ wọ́n ti rán wọn tàwọn tó rán wọn ti fún wọn ní full details ibi nìkan ìdúró sí ibi dandan máa gba bí kọjá lásìkò then ẹni tó ṣiṣẹ́ yẹn mọ̀ pé ó mọ̀ bá tí wọ́n kúrò lọ́hùn ẹni yẹn ní information bó ṣe kúrò lọ́hùn ó mọ̀ bá tí wọ́n ó mọ̀ nítọ̀ wọn dé ibi tí wọ́n dé ẹ̀ pé bíbá ẹni o in five minutes time wọ́n máa débẹ̀ ló fi jẹ́ pé gbàrà tí wọ́n dé area àbí tó tún lọ Lincoln lẹ́dẹ̀ wọ̀n wọ́n yọ sí wọn ní straight pẹ̀lú ìbọn yínyìn gbọ́dọ̀ jẹ́ páwọn ọba náà kẹ̀kẹ́ fùrù ni wọ́n ń gbà yẹn náà tí ó sì pé bóyá ìṣọ́ kankan àwọn náà fi kankan ṣọ́ra wọn tó fi kòkò sí kankan straight ni ni wọ́n rí wọn mú àwọn ọmọ Yorùbá kí la fẹ́ gbà lọ́wọ́ Fúlàní tá a máa bá wọn ṣọ̀rẹ́ mo sọ ìtàn yẹn fún wa lánàá pé ní Kwara nígbà tí Fúlàní dìde láti Ìlọrin tí wọ́n ń gbógun bọ̀ lẹ́ Yorùbá wàhálà Yorùbá náà gbó Yorùbá tíìmù náà tẹ̀lé wọn o Fúlàní lọ́mọ ogun tiẹ̀ ara wọn ọmọ àlè Yorùbá náà tó tẹ̀lé wọn ebúlí lẹ́gbàá Ajíkòbó àwọn yẹn náà tẹ̀lé wọn wọ́n fẹ́ wá gbalẹ̀ Yorùbá lọ́wọ́ Yorùbá wí aráàsì ẹ̀yìn tẹ́ ń bọ́ iná Yorùbá wà lóyìn but nítorí nǹkan afẹ́ nǹkan kéékèèké tí wọ́n ń rí jẹ nínú ẹ̀ ó ti blindfold wọn ti sọ wọ́n da fọ́jú kò jẹ́ kí wọ́n rí i ṣe bí gbà tí Buhari ṣe gbogbo tó ń ṣe nígbà tí ẹ̀gbà tó wà níjọba ṣe sáwọn Yorùbá ò sí nínú ìjọba pẹ̀lú ẹ̀ ni ṣé nítorí tí wọ́n ń jẹ ni ò jẹ́ kọ́ lẹ́nu ọ̀rọ̀ ṣe bí wọ́n rí tútí fún tí Buhari pa ń gbà yẹn wọ́n rí bó ṣe éhèdì àwọn Fúlàní yẹn ṣe bí wọ́n rí pé ó ti gbé àwọn ọmọ ogun dìde kí wọ́n wá ká kán wá ká gbòòrò mọ́ kì í ṣe pé kò lè kì í ṣe pé ọ̀ lè sọ̀rọ̀ wọn ò lẹ́nu ọ̀rọ̀ ní nítorí nǹkan jẹ ṣé Yorùbá lẹ́ni bá jẹ dòdò ẹnu òní sòdodo ṣé láì ìdẹ̀fẹ̀ dárúkọ èèyàn ẹ ó ti yé ṣé wọ́n ń ṣe Yorùbá àbáwọn tó ń ṣínà wọn ìwọ̀n ṣe Yorùbá àbúrò àtọ́sọ mọ́ wọn ṣe Yorùbá kí ni wọ́n sọ sí wọ́n sáré tú Fúlàní pa mo tún tún sọ wípé ẹ jẹ́ kí wọ́n lọ àrẹ́sìtì àwọn Miyetti Allah tó kù kí gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ pronounce ẹgbẹ́ yẹn as terrorist group beside that kò sí ọ̀rọ̀ dẹ́nu ẹ̀yin àgbààgbà yẹ́rù yorùbá still looking worldly tí bàbá kan la rí tà ń sọ yẹn àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì kù ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ní màálùú táwọn fúlàní yìí ń bá wọn sìn tọ́dẹ̀ mọ̀ pé tí gbogbo yín bá cooperate tẹ́ bá fi tẹ́ bá feature tu gbogbo fúlàní inú community yín pátá tẹ́ lé gbogbo fúlàní lọ wọ́n mọ̀mọ̀ dájú wípé kò sí ọ̀rọ̀ fáwọn mọ́ wọ́n mọ̀ bísínẹ́sì tiwọn ló kàn wọ́n bísínẹ́sì tiwọn ló kàn wọ́n owó tó wọlé fáwọn ló kàn wọ́n ipa ọmọ Yorùbá nípakúpa ò kàn wọ́n to the extent of wípé èèyàn mú pass àwọn ọba alẹ̀ ọba ṣe mọ́ ní Yorùbá láwọn alálẹ̀ kan tó ń jà ẹni yóò bẹ̀rù àwọn alálẹ̀ ni ẹni ò mọ̀ pé bóyá ilẹ̀ lè po fírímù òun jọkànjọkàn gbogbo àwọn tó ń ṣe irúṣẹ́ tó ń ṣe yìí ẹ́ àwọn tó wọn Yorùbá tí wọ́n ń dalẹ̀ ilẹ̀ Yorùbá yìí ṣé bẹ́ẹ̀ ni wọn ò rò mọ́ lọ́la wípé ilẹ̀ lè forúkúru ṣùgbọ́n wọn lójú jọkànjọkàn tílẹ̀ bá dàtí kílẹ̀ fẹ́ ṣe ẹ̀ tí ẹ̀ wo orí ọmọdé ẹ̀ wo orí àgbà ẹ wo rí gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn ọmọ ẹwà ọmọ ọlọ́mọ tí wọ́n kó tó bá jẹ́ pọ́lọ́hún ò fi àánú sí wọn lójú kí wọ́n pa àwọn ọmọ yẹn kí ló fẹ́ ṣẹlẹ̀ mo rí sítórì woman kan wọn lóun àtọkọ ẹ̀ tí wọ́n mọ for ten years tí wọ́n rí ìmọ̀ bóyá mo lè rí mọ́ bí for good ten years ni wọ́n ti wọ́n mọ tí wọ́n rí gbà tó dẹ̀ ìyá lọ́lọ́ ń gbàdúrà wọn ìyá ọkọ ó wá bá wọn ṣómúgọ̀ ó wá ṣe olójòjò ọlọ́jọ̀jọ̀ ọmọ wọ́n ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ lọ́wọ́ làwọn fúlàní ya wọlé wọn kí ni wọ́n wá ṣe wọ́n ṣe gbéyàwó wọ́n gbé ọmọ wọ́n gbé yàyàwó wọ́n ní kọ́kọ́ lọ́ọ́ máa wówó wá wọ́n láwọn fẹ́ gba hundred million kò pẹ́ kó jìnnà wọ́n bẹ̀ ọ̀kan ọlọ́kọ̀ bẹ̀ sí ten million wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ hmm, ńṣe lọ́ọ́ ya pàyàwó wọ́n pàyà ọmọ yẹn wọ́n pa ìyá ìyàwó ọmọ gangan ọlọ́mọ sick kán tó pàyàwó kán tó pàyà àtọmọ àti ìyá ìyá àti ìyá ọkọ ọlọ́mọ yẹn sick ẹnìkan tí wọ́n ti wá gba béèlì ẹ̀ nínú àwọn tí wọ́n jí gbé wọ́n gbé ọmọ kókó yẹn fún pé ìwọ lọ gbé lọ sọ́spítù kó máa tọ́jú ẹ̀ wọ́n wá pé bàbá wọ́n wá pé ọkọ ìyàwó wọ́n pe ọkọ pé lọ gba ọmọ ẹ lọ́wọ́ ẹ ní báyìí báyìí o ibi báyìí báyìí lọ́spítù bí báyìí ló gbé lọ lọ gba ọmọ ẹ ń bẹ̀ o ọkọ dẹ̀ gba ọmọ ń bẹ̀ lóòótọ́ ìjọ kejì ni wọ́n pe ọkọ pé wàá gbé òkú ìyá ìyàwó ẹ òkú ìyá tiẹ̀ àtìyàwó ẹ wàá gbé ń báyìí àwọn fúlàní ṣé ìyẹn lẹnìkan tún máa máa wá sọ̀pọ́ọ̀tì wọn ló máa ní pẹ́pẹ́sẹ́ torí owó tóun gba inú òun dùn ẹ̀rí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ látàyè ló ti máa máa dóná lọ́rùn ẹ ṣé ìyẹn lẹ́nìkan máa máa sọ pé à mò ń sọ́pọ́ọ̀tì wọn nú mi dùn o kí ni ká ti gbọ́ ọ. kódà ohun gangan rèé pàápàá mo dẹ̀ rí straight ohun gangan ni good update woman who was killed alongside her mother-in-law alongside ìyá tó bí ní pàápàá her mother by kidnappers in Abuja had just given birth to her first child after ten years of waiting woman who was killed alongside her mother ìyá tó bí pàápàá ni by kidnappers in Abuja had just gave birth given birth to her first child after ten years of waiting odidi ọdún mẹ́wàá ni woman yẹn fi dúró tí ò rọ́mọ bí nursing mother Christiana Igba and her mom Maria Agbo were killed by bandits in the Federal Capital Territory FCT Abuja Christiana's mother came to Abuja from Benue State to celebrate the birth of her grandchild when the tragic incident happened. It was gathered that Christiana, the wife of a police officer, Simon Igba, had just given birth to her first child after 10 years of waiting. According to report, the kidnappers abducted Christiana, her mother, and her one-month-old baby from their residence near the Mopo barracks. <laughs> in the Dei Dei area of FCT eh, about two weeks ago. The kidnappers demanded 90 million ransom from the family as a condition to release the victims. It was learned that the kidnappers contacted Christiana's husband and after negotiation, they settled for 10 million naira. The kidnappers asked Simon to get the money ready before 10 a.m. on Thursday January 25, 2024. However, before the agreed time, the kidnappers called Simon to inform him that his baby was sick and had been handed over to another victim who was released that day. <laughs> The kidnappers gave the released victim Simon's phone number and told her to call him when he gets to the hospital with the baby. The hospital called Igba and he went there and recovered his baby. A few hours later, the family received a report that Christiana and her mother had been killed. Some police officers recovered the corpses and deposited them at the Kubwa General Hospital. ṣé ti gbọ́ yẹn send down pictures yẹn sí ẹ kí gbogbo ayé rí ìyá àtọmọ ó mà ṣe o ìyá hmm? oníyà ìyẹn kọ̀ dédé ìyẹn kọ̀ dédé fi kú ṣèfàjẹ jẹ́jẹ́ ó dẹ̀ wá bá wọn tọmọ ni ṣerú láìfù bẹ́ẹ̀ yẹn lẹ́nìkan máa wá rí ló máa máa wá sọ pé ó yá èyí tó dùn mọ́ òun òun ni kóun máa wá èdìrú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ sọ fónítàn pé látàyè ìdọ́run ló ti ń jóná gbogbo ẹ̀dá tó bá ń dọ́rú ẹ̀ wò o ti send àwọn pictures yẹn ẹ bá display ẹ̀ka yé rí wọn ó ti di dandan sìn ibi tá a bá rọ nàìjíríà dé kó ní kálukú kó máa ṣọ́ra gidi la wà nísìn bíbélì ni kírísítẹ́nì má ìwá sinmi nítorí pé láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra mi mọ̀ bóyá mo kó tiẹ̀ dáadáa ẹ̀yin kírísítẹ́nì má bínú o ṣùgbọ́n ohun tí mo sọ yẹn jọ kó sọ bẹ́ẹ̀ n tí mo sọ yẹn fẹ́ẹ́ jọ bí ò bá jọ tán ẹ máa bá ń fi kún dáadáa ẹ̀wọ̀n bí mùsùlùmí mi àmọ́ mo ṣáà máa ń gbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ ìyá ìyá ìyá ìyàwó rẹ̀ tóun àtọmọ ẹ̀jọ́ fi kú ṣèfàjẹ́ ṣó yẹ orí bẹ́ẹ̀ káwá rẹ́dì kan kó máa wá sọ̀pọ́ọ̀tì àwọn ẹni tó ń ṣerú iṣẹ́ yẹn kó wá ní pẹ́pẹ́sẹ́ òun ṣe bísínẹ́sì ni kó dẹ̀ máa gbarú owó bẹ́ẹ̀ kó máa ná èèpà <laughs> ọlọ́run tí ìdájọ́ ọlọ́run bá máa dé lórí onítọ̀hún tí ìbínú ọlọ́run bá máa dé tọ̀hún ò ní gbàgbé láéláé tọ̀hún ò ní gbàgbé láéláé olóye jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ yìí o ìtawà yorùbá ń béèrè ò ní pé enough is enough ìta àfojúwi náà ti tó ayé ìgbà kan a nígbàgbọ́ kó sì máa dáa ó sì máa dáa ó sì máa dáa a nígbàgbọ́ bẹ́ẹ̀ àmọ́ nísìn ẹ̀ kó ní kálukú kó bẹ́sẹ̀ sọ̀rọ̀ lókù ẹ jẹ́ kó ní kálukú bẹ́sẹ̀ sọ̀rọ̀ kó ní kálukú ká bá ti wá lọ torí bọ́rọ̀ ìṣe ń lọ yìí kò sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ yìí mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ológun wa kódà ẹjẹ́ á yìn wọ́n ẹjẹ́ á kí wọn gbogbo ẹ̀yin security tó tẹ́ ẹ jẹ́ security kódà mo kí gbogbo ẹ̀yin àmọ̀tẹ́kùn gbogbo ẹ̀yin vigilante gbogbo ẹ̀yin army gbogbo ẹ̀yin ọlọ́pàá gbogbo yín ni mo kí o ẹ ṣe iṣẹ́ gudugudu méje yàyà mẹ́fà mo ń rí èmi ń rí o mo ríṣẹ́ tẹ̀ ń ṣe pé ẹ̀ ń gbìyànjú torí bẹ́ẹ̀ ṣe mú àwọn arábì ká ní pé bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́lẹ̀ rèé kó jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe gbòòrò fún wọn rèé pàápàá jùlọ ilẹ̀ Yorùbá wàláì wọn ti kọ́wọ́ ọmọ wọn baṣọ but everybody ń pè lóòrùn ọmọ yẹ everybody ń pè léré tó bá jẹ́ báwọn ológun wa ṣe sọ̀kọ́ ah, á mà ṣe o kó jẹ́ gbà tí Ìgbòho dìde yẹn káwọn mílítírì wa náà support ẹ̀ pé ṣé wọ́n rẹ́dì má wọ́rì irọ́ tàbí kára wọn vigilante àmọ̀tẹ́kùn OPC kò ní kálukú sọ́pọ́ọ̀tì bẹ́ẹ̀ kọ́wọ́kọ́wọ́ kí sínájì yẹn wà ń bẹ̀ kódà Ìgbòho gan ò tiẹ̀ nídìí láti dìde Ìgbòho gan ò nídìí àti dìde rárá torọ́rọ̀ ò kàn Ìgbòho Ìgbòho was never semi was, was never senator he was never governor he was never house of rest member He was never in, in any political office holder. He wasn't in any position. But ó kàn wà concern ni pé ah, ṣé bá ṣe máa lajúlẹ̀ rè tí wọ́n máa pa àwọn ẹni. Gbogbo ẹni tí ò bìlífù nu mission ẹ̀ lánàá sójú wa ti wá rìn sí. Ṣé gbogbo wa pátápátá láti wà convinced that the man was very correct there. That ìjà tí Ìgbòho jà gbà yẹn ìjà akóba má le tó báyìí ló ń jàgbà náà ẹ yóò bá ti sọ̀rọ̀ yẹn tán wọ́n ní bọ́mọdé ò débi ẹ̀wù ẹ̀wù ò ní bà ó dìgbà bá débi ẹ̀wù yóò bá dẹ̀ lágbàlagbà tí ó kẹhùn sọ̀rọ̀ á kẹtàn sáré ẹ̀wù bí nàìjíríà ṣe ń kẹtàn sáré ẹ̀wù báwọn ọba wa ṣe wá padà kẹtàn sáré nígbà táwọn aráabí ìbẹ̀rẹ̀ abájọ àṣewíwọlẹ̀ yorùbá wọn àṣonímọ̀ àwọn Yorùbá nú kò ní yà mí lẹ́nu lọ́la bá sì rí ẹlòmíì bá tún ní bàràpà tí wọ́n sọ pé òun gangan ní bá àgbìmọ̀ òun ló ń fún wọn lọ́wọ́ ní bàràpà ṣé ẹ̀ mọ tútà Fúlàní ìpa ní bàràpà tọ́dẹ̀ mú wọn tì the same Ọ̀yọ́ state nígbà tí wàkílì kógun ti ẹ̀dẹ̀ ńgbà náà ẹ ẹ mọ iye tó bá lọ àní lọ́jọ́ kan àwọn fúlàní wọ́n àwọn ẹni ẹlẹ́ni wà níta wọ́n ń sùn wọ́n dẹ̀ ya wọ ìgàngàn yẹn wọ́n dẹ̀ du ọkọ àtìyàwó sórí bẹ́ẹ̀dì I could remember it was August twenty twenty one wọ́n pe ọlọ́pàá báyìí wọ́n náà ọlọ́pàá sọ pé àwọn ò ní petrol ó ní mo ṣe ń sọ pé tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin agbófinró ká níbẹ̀ ṣe extradite action sí lẹ́ṣẹ̀ extradite action gbà yẹn ni. Ah, ah. Ah, ọlọ́run ọba mọ̀ kò bàbá ti le tó yìí wọ́n á tiẹ̀ ti kọ́wọ́ wọn baṣọ ọ̀dọ́ o ọ̀dọ́ o àwọn mílítírì gbà yẹn o àwọn tó jẹ́ leaders wọn àwọn fúlàní náà ni látòrí president down to serving chiefs were all fulanis àwọn yorùbá àti yíbò tó wà láàrin wọn wọn lẹ́nu ọ̀rọ̀ wọn lẹ́nu ọ̀rọ̀ wọ́n fi wọ́n sápò ni àwọn náà dẹ̀ rí pé fúlàní ló wà lórí oyè they capitalized on that wọ́n fi mọ̀ọ́mọ̀ máa operate otherwise ni kò yẹ kó burú tó yìí tó bá lọ jẹ́ pé ńgbà yẹn kó jẹ́ pé lédè míì ló wà lórí oyè kó má jẹ́ fúlàní kí yẹn tú àwọn mílítírì wá sílẹ̀ gbà náà pé ẹ́ eh? irú àwọn wo là ń lè ibo náà ti ń bọ̀ ọ́yá ẹ̀ àtàkì wọn káwọn mílítì wa ti gbaná ojú wọn ń gbà yẹn àkọ́kọ́ náà gbogbo àwọn tó ṣẹ̀ ń wọlé tó ń wọlé tó tún wọlé láti outside Nigeria wọn ò ní wá tọ́lá àwọn tó wá tán rí wọn bọ́ ṣe pa wọ́n pakúpa kí mo tiẹ̀ wí kì í ṣàwọn gan-an kó wọn wọlé ni báwo gan-an kó wọn wọlé torí ìdìbò ẹ̀ so bẹ̀tkálélédè míì ni káwọn ènìyàn dédé yà wọlé bẹ́yẹn kán ti fi wọ́n lánu lẹ́sẹ̀kẹsẹ̀ kán ti gbaná ojú wọn káwọn mílítì wa ti destroy wọn àwọn tó kù ò ní wá musa gbọ́ pé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ náà Ghana báwọn mílítì Ghana náà dìde mọ́ wọn kán tó sá kúrò ní Ghana báwo náà bá ṣe lágbára tó lẹ́nìí nísìnyẹn wá wò wọ́n they are all fully armed ọ̀n rówó káàtì ẹni yorùbá náà ló rán wọn pé kán lọ ṣe tilẹ̀ yorùbá gbogbo ransom tán gbà yẹn ó sàníye percentage tó ń kọ́ wọn kí náà fowó yẹn ṣe wọ́n lọ fi ra ammunitions àmọye àmọye àmọye àwọn tán ti mú láti Chad láti Niger tó máa sọ páwọn àwọn ó níye táwọn ń ta ìbọn kọ̀ọ̀kan fún wọn bí lówó ńlá nígbà wọn bá ti lè sùn wọn gbọ ẹ̀wọ̀ Nàìjíríà ó ti níye táwọn máa tà ó dẹ̀ ti lọ́jà táwọn máa tà sí ó ti láwọn tó máa gbà lọ́wọ́ àwọn àwọn àtúnlọ wọn àtúnlọ kó mi wà bí ogun wọn ṣe wà hamd nìyẹn then coupled with àwọn olóṣèlú tó tún sponsor wọn náà nú ẹ̀ àwọn olóṣèlú tó tún sponsor wọn nú ẹ̀ àwọn ẹni ńláńlá táwa wọlé ẹni ńláńlá tó jẹ́ pé ìkà tí wọ́n fi wọ́n ṣe nìyẹn kí ni ká ti gbọ́ ló ṣe jẹ́ pé tó tó bá jẹ́ pé lóòótọ́ lẹni tí wọ́n mú yìí mo tún tún sọ pé tó bá jẹ́ lóòótọ́ torí ó sì ó sì ó sì wọ́n mọ̀ pé èèyàn máa máa àwọn amáráàn tó bú mi pé bàbá gbede ẹ̀ má gbèjà bàbá yẹn ṣùgbọ́n ó ń yà mí lẹ́nu ni pé a ní èjì yẹn ṣáà lè rárúgbó kan àbí ọmọ etí ti dàgbà ẹ kí mélòó ló kù kan lò láyé tírú bàbá ẹ̀ màmá wa hèdì àwọn tó ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ẹwù ẹwù bó ṣe wá ṣe bàbá àgbàlagbà ti bẹ́ wù ẹ̀ ṣe lè ṣe é rí look at him ó lè mi ṣe fẹ́ gbàgbọ́ pé kí ni ká ti gbọ́ pé bàbá yìí but tí ìbámọ̀ ń pa ìrà rárá ṣé wọ́n á kà wọ́n ṣe ká bàbá tèmi àbí kò yé mi o kò yé mi rárá nígbà tí mo rí orúkọ yẹn ah, mi náà wò pé ní èjì kí ni ah, a sì kù ẹ̀yin agbófinró ẹ wo àárín àwa Yorùbá dáadáa wọ́n kú o àwọn tó sì ń ṣiṣẹ́ yẹn pọ̀ tí wọ́n ti dàgbóde gbà fún Fúlàní wọ́n pọ̀ kó má yà yí lẹ́nu pé àárí láàrin àwọn ọba pàápàá bójú ọsọ ni o má jẹ́ káwọn tó kù gbọ́ o a lè rí láàrin àwọn ọba gan tí wọ́n ń ṣe irúṣẹ́ yẹn tán fẹ́ kí ilẹ̀ Yorùbá lálàáfíà tó jẹ́ pé bóyá owó ń kan àwọn náà lé a lè rí nínú àwọn ọba náà tó ń ṣe a lè rí nínú àwọn tá à ń pè ní agbófinró tó ń ṣe a lè rí nínú àwọn tó ń rẹpísẹ́ǹtì wa gan l'Ábùjá tó ń ṣerú ẹ̀ tó jáwọn gan ni wọ́n ń gbèjà wọn ṣùgbọ́n o ohun tí mo tí mo mọ̀ tó dá mi lójú ni pé tá a bá rọmọ Yorùbá kan tó jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ló ń bá wọn héèdì àwọn Fúlàní lágbára Ọlọ́run ọba kì í san fẹ́ san o náà fẹ́ dán o wọn ò lè escape ẹ̀ lágbára Ọlọ́run o lójú ayé wọn báyìí ni tí wọ́n bá fi owó yẹn ṣe ṣe máa rá mọ́ wọn lójú o bí ní ṣépè fáwọn ọmọ wọn àmọ́ wọ́n á sunkún hàìhàì wọn ní rí omi kẹ́yìn ayé wọn wọ́n máa rí rọ̀hún kú ní gbogbo ẹni tó bá ń ṣe irú iṣẹ́ yẹn tó jẹ́ pé dínà nàbẹ́tì lòun náà ń ṣe pẹ̀lú àwọn fúlàní láti máa jíwa gbélẹ̀ yorùbá onítọ̀hún ò ní nísinmi o ní agbára ọlọ́run ọba bàbá yìí màá tún ṣàdúrà fún ni tí bàbá yìí bá mọ̀ ń pa èyí tí wọ́n mú fún yẹn tó bá yẹ lóòótọ́ ni bàbá olówó fẹ́ lámọ̀ ń pa ẹ̀ kò ní dé láyọ̀ o inshàlá kò ní dé o àmọ́ tí bàbá yẹn ò bá mọ̀ ń pa ẹ̀ tó jẹ́ pọ́n parọ́ mọ́ ni tó ọlọ́wọ́ náà láláì á tètè gbálẹ̀ á fi ilẹ̀ láyọ̀ á máa bọ̀ lé orúkọ ẹ̀ tó ti wá bàjẹ́ ọlọ́run á bá tún ṣe àmọ́ bá jẹ́ lóòótọ́ ni bàbá yẹn mọ̀ ń pa ẹ̀ alọ́ ẹ̀ ta ríre o lágbára ọlọ́run ọba àní ẹ̀ kò ní padà bọ̀ a jẹ́ pé irú wọn tó kù náà pátá kọ́lọ́run bá máa bá wa gbé wọn títa bẹ́ẹ̀ làdúà irú wọn tó kù bẹ́ẹ̀ tó kù bẹ́ẹ̀ tó kù bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá káàkiri kọ́lọ́run jọ kó máa bá wa kó wọn síta ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá ẹ má wà dákẹ́ o ẹ má dákẹ́ rárá ẹ bá a gbogbo tẹ́ ẹ lè ṣe láti fi bá wa gbé gbogbo àwọn olè apanirun ìkà ọlọ́tẹ̀ tí wọ́n dìtẹ̀lẹ̀ yorùbá tí wọ́n wà láyé àwọn fúlàní ẹ bá wa wọ́ ọmọ jáde kó dúmà tí wọ́n báyìí ká máa rí wọn báyìí kan máa rí wọn mú kí wọ́n dẹ̀ máa fẹ́nu wọn converse mo mọ̀ pé ọlọ́run kì í gbàgbé ẹ̀dá tọ́lọ́ bá fẹ́ gbèjà gbòó tán dáadáa àwọn ọmọ yorùbá tí wọ́n tẹ̀lé àwọn dss wá lé wọn ọlọ́run á bá wa táṣìírí wọn àmì ẹ̀dá èmẹ́sàn bọ̀dí mo mọ̀ pé máa rí bẹ́ẹ̀ dé àgbàrọ̀ ọlọ́run ọba láyọ̀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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.